ṣàlàyé a ṣàlàyé fún wọn a ṣàlàyé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 lọ́nà méje ọ̀rọ̀ ẹni pé bó tilẹ̀ jẹ́ pé wọ́n gbìmọ̀ pọ̀ níbì kan ní kọ̀rọ̀ bí yàrá kan ni àbí lọ́fíìsì kan láti gbógun tìbí onírànà pa òfúùtù fẹ́ tẹ̀ nítorí pé èmi ní bàbá kan o àbíyamọ tí ò gbàgbẹ̀rẹ́ òun lọ́ba tó tó gbani eléyìí ni Adéjọkẹ́ fi kí a káàbọ̀ sórí ètò Ká Sálàyé lónìí yìí ó gbogbo pátápátá báyìí la máa rí tàjé ṣe ǹjẹ́ ẹ ti wà níbi okòwò yìí ni abẹ́ múra láti lọ tàbí ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń padà láti ibi iṣẹ́ sínú ilé báyìí èkéyìí tó bá wù tẹ́ ẹ bá ń ṣe lọ́wọ́ ó dá mi lójú pé ìgbà rere ni àkókò ìbá wa nínú gbogbo tí ẹ ti ń wò mí tẹ̀sí ti ń gbọ́ mi mo wá gbà ládùúrà wípé àpamọ́wọ́ owó àtàjèrè ọjà àwọn tá à ń ṣiṣẹ́ ìjọba ọkọ̀ ọba àdáàbà kò ní ṣá wa lẹ́sẹ̀ káwa náà mọ̀ wá yíwèé o ká sì mọ̀ yíwèé owó gbogbo ẹ̀ náà ni àtiwé owó ìwé ni ìwé ṣáà ń jẹ ká ṣàmọ yìí kankan ká sì mọ parọ́ ká mọ gbowó abẹ tẹ́lẹ̀ owó abẹ tábìlì ká mọ gbà á nítorí wọn ní pé ẹ̀tọ́ olùkọ́ ó wà lọ́rùn teachers rewards are in heaven wọn di láéláé nàìjíríà báyìí ilé ayé báyìí ni owó ti fi gbẹ̀tọ́ wa wọn ní pé ìwà lẹ̀sìn ẹ̀sìn ni wà èwo ni wọ́n dìmú èwo ni wọ́n yàn láàyò ṣé ẹ̀sìn ni wọ́n dìbò ni àbí wà ẹ̀sìn wọn tọ́ka ìwà wa la máa gbé dénú ẹ̀sìn ni ṣé ìwà wa la máa gbé wọnú ẹ̀sìn àbí ẹ̀sìn la máa gbé wọnú ìwà èwo ló ṣáájú nínú méjèèjì ẹ mọ̀ fi èsì yín ránṣẹ́ sí 09057012081 ẹ̀sìn ló ṣáájú wà ní àbí wà ló ṣáájú ẹ̀sìn èwo la nílò jù nínú méjèèjì ẹ máa gbàgbé o tẹ́ bá ti fi ránṣẹ́ orúkọ yín ibi tẹ́ ti ń fi ránṣẹ́ bóyá ẹ fẹ́ tẹ̀ ní títẹ̀ ni àbẹ́ ẹ fẹ́ kalẹ̀ lóhùn ẹ rí dájú pé orúkọ yín àti ibi tí ọ̀rọ̀ náà ti ń bọ̀ ẹ bá ń fi sí i ẹ jẹ́ kó kó clear kétékété ẹ̀hẹ́ tó yẹ pé fẹ́ fohùn ránṣẹ́ ni a tún fẹ́ gbéyẹ̀wò lórí ètò nígbà tí a bá tún máa ríra lẹ́ẹ̀kan sí mo kí n káàbọ̀ sórí ètò Ká Sálàyé ní gbogbo ibi tẹ́ ti ń wò mí ìyẹn ibi tí ọwọ́jà irinṣẹ́ iléeṣẹ́ wa tí ó dé ọdẹ ọdún bí àkóbójú ọjọ́ ṣe rí àkókò lè dá àti gbogbo káàkiri ọlọ́ọ̀bẹ lẹ́dùnmarè adé gbìyànjú wa ládé fábàdà báyìí ni o lórí àwọn ọ̀rọ̀ tá a fẹ́ gbé yẹ̀wò lórí ètò Ká Sálàyé lónìí lábala lábala ní fẹ́ máa ṣe ní ara àwọn ìròyìn èyí tó léde àkókò gbà wá gbogbo ẹ̀ náà ló ṣe pàtàkì o gbogbo ẹ̀ náà ló léde tó sì wúlò bóyá agbègbè yìí wọ́n máa sọ nípa agbègbè mi lénìí ó lè rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ wọ́n máa sọ nípa ìpínlẹ̀ mi lónìí ó lè rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tànà lábàtà ni ẹni tó bá ta bà kó sì mọ́ bínú kó fi sòsùn kó fi para ọ̀rọ̀ ọlọ́pàá la fẹ́ sọ ni ọ̀rọ̀ àwọn olóògbìmọ̀ asòfin ni àwọn aṣojú wa ni ọ̀gbọ̀n ìjọba orílẹ̀-èdè nàìjíríà ni ọ̀rọ̀ gómìnà ni ọ̀rọ̀ ààrẹ ni ẹ fìyẹn lẹ̀ kókó kálukú wa kó ṣàṣẹ dáadáa. tọ́lọ́ ni pé ìpàkọ́ nípàkọ́ báyìí náà la kúkú rí ẹni ẹlẹ́ni ní bá ní rí bẹ́ẹ̀ náà sì ni ìwé mímọ́ sọ yìí pé kọ́kọ́ yọ ìtì tó wà lójú ẹ̀ náà kó tó mọ ọyọ tẹ lòmíì ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn míì ń jà fún láyé òde òní wọ́n ń jà fún ara wọn ni wọ́n ní kò sí jà fẹ́tọ́ ọmọ ènìyàn mọ́ jà fún ẹ̀tọ́ ara rẹ̀ jà fún ọ̀pọ̀ ara rẹ̀ òun ló wà ní orílẹ̀-èdè nàìjíríà báyìí lọ́wọ́lọ́wọ́ ẹ mọ́ gbàgbé tí mo ní kí n mọ̀ fi sọwọ́ sórí ẹ̀rọ tí mo pè ibi tẹ́ máa tẹ̀ sí àbí tẹ́ máa fi òǹkùrọ̀ṣẹ́ sí òun náà ní 09057012081 nípa kíni ẹ̀sìn ló ṣáájú wà ní àbíwà ló ṣáájú ẹ̀sìn èwo ló yẹ ká mú lọ́kùnkúndùn tó rán ni pé ẹnikẹ́ni tí wọ́n bá nípa ipá tèmi ní o rèmi ipá tèmi ní òun lèmi ń ṣe láti fún àwọn èèyàn mi èyí lólùfẹ́ mi jákèjádò orílẹ̀-èdè àgbáńláyé lórí ètò Ká Sálàyé ní ọ̀rọ̀ tí mo mú wá fún yín ní báyìí kí wọ́n máa ṣe lábalálábàlá lẹ́jẹ̀ wọn lẹ́jẹ̀ wọn lórí àwọn ìròyìn èyí tó hàn ní ẹ̀jẹ̀ nǹkan gba bí ìwọlé náà bí àwọn gómìnà ṣe ń ya owó láti san owó oṣù àwọn òṣìṣẹ́ ẹni gbogbo àwọn gómìnà ṣe náà kàn yáwó lọ́wọ́ báǹkì ilé ìfowópamọ́ wọ́n ṣe ń yá lọ́wọ́ access náà yá lọ́wọ́ zenith ẹ̀hún abájọ náà mú ní tábàlà fẹ́ gbowó lórí eh, eh, kí náà ṣe ń pè atm ọ̀pọ̀lọpọ̀ atm wọn ni ò ní ṣiṣẹ́ bóyá arówó tán ti ó yà ti ya gbowó wa tán náà báǹkì ni a lè sọ wọn ní gbogbo oṣù náà gómìnà náà ń ya owó owó láti fi sanwó oṣù àwọn òṣìṣẹ́ yọ̀dà yẹ pé wọ́n jọ ṣe pàdé papọ̀ ni Access Bank Fidelity Bank àti Zenith Bank àwọn ni wọ́n ń gba owó lọ́wọ́ wọn gbọ́n gómìnà ni wọ́n dà pé kó yọ̀kan lẹ̀lẹ́ wọn gbé tán wá ti gbà owó rọ́bùrọ́bù mọ̀ ní kí mọ̀ sówó kékeré ọ̀nà ti yá tó bíi forty two point nine seven billion lówó tó wà ńlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ìjọba àpapọ̀ ní báǹkì fowópamọ́ bóyá ó lọ́wọ́ sí o bóyá kò lọ́wọ́ sí a lè sọ ìyẹn báǹkì àpapọ̀ wa wọ́n ṣàní ọmọ ìyá wọn lóògùn ọmọ fi sanwó oṣù nígbà táwọn á ṣe láti oṣù kínní sí oṣù kẹfà ọdún tá a wà yìí orí owó tí mo sọ yìí ni wọ́n ti yá ní àwọn báǹkì gẹ́gẹ́ bí àlàkalẹ̀ àwọn á ní ẹ̀jẹ̀ wọ́n ní á ní salary bailout funds was 48.84 billion by June 30, 2023 láti 101.81 billion ní December nínú oṣù kejì lọ́dún 2022 kọ́ ló mọ̀ṣánú gómìnà wa ẹni nígbà tó ń yáwó sanwó oṣù òṣìṣẹ́ èyí aráàlú sì ń retí kí wọ́n ṣe àwọn iṣẹ́ àkànṣe ohun amáyédẹrùn fún aráàlú àbí kí wọ́n ṣe pópónà kí wọ́n ṣe gbogbo ẹ̀ náà lẹ́ ń béèrè fún yàtọ̀ sí yẹn ẹ tún béèrè fún kíni àwọn èèyàn tún béèrè fún pé kàn fi kún owó àwọn àwọn tí ìfowókun gan wọ́n ti jẹ gbèsè kalẹ̀ ká máa sọ pé tán bá fi kó ká tún fi kún ètò bá fẹ́ fi kún ìbò náà ti fẹ́ rí wọ́n tó wọn yáwó lọ náà ni hmm, ó dáa ọ̀rọ̀ àdàbí ọ̀rọ̀ pé ṣe ní ká fowó kówó oṣù yìí ni àáfikún tẹ́ bá ti wá fi ń kún ìjọba tún ti lanu kalẹ̀ lọ́nà tó tún máa fi gba àwọn ohun padà ní ọwọ́ yín ìyẹn àwọn àjọ òṣìṣẹ́ tìjọba tàládàáni ńkọ́ àti ẹ̀ lè sọ àwọn aládàáni kan tiẹ̀ wà àwọn tí ẹ fọkàn sí ẹ̀kúnwó ọba àlò twenty years níbẹ̀ tó yẹ pé forty thousand náà fi gbẹ́ wọlé ibẹ̀ náà ni ojú kan ló máa wà sí tí ò bá tẹ́ ẹ lọ́rùn máa lọ ni ṣùgbọ́n àwọn ìjọba ẹ gbọ́dọ̀ wọn fi kún ìyàtọ̀ sí yẹn àwọn palliative tẹ́ ń pè fún ṣe pé tìjọba ló ń fẹ́ sàn láàrin oṣù mẹ́fà ni wọ́n fi ṣe tàwọn kan yàtọ̀ sí pé wọ́n máa fi kún owó òṣìṣẹ́ o owó tán fẹ́ máa fi kún tán fẹ́ fi san palliative náà ṣé kìí ṣe pé wọ́n tún máa yà ìyẹn kù sọ́wọ́ yín ó kù sọ́wọ́ ìjọba èmi kọ́ ni màá bá yín dáhùn ìyẹn ẹ jẹ́ ká wá lọ sí ti ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yà wọ́n pé ó tọ́jọ́ mẹ́ta wà kan lórí ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá mi gbọ́dọ̀ mọ́ sọ ilé bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí òun ló fẹ́ wáyé wọn ní orílẹ̀-èdè mẹ́fà ni yóò ṣàgbàtẹ̀rù ìdíje bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní ọdún 2030 2030 yẹn ló máa pé ọgọ́rùn-ún ọdún 100 years tí wọ́n ti bẹ̀rẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn náà wá fi tó wa létí o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu àwọn àjọ àgbà tí ó ń mójútó ọ̀rọ̀ ìtàn pẹ̀lú àwọn ní FIFA àwọn náà sọ FIFA náà sọ o nígbà tí wọ́n fi ọ̀rọ̀ ìléde wọ́n ní pé eh, ibi tí àwọn ìlú tí. Eh, ọmọ àfi continent àwọn àgbáríjọpọ̀ orílẹ̀-èdè mẹ́ta ni wọ́n máa pín sí orílẹ̀-èdè mẹ́fà ni ó máa wá ibẹ̀ náà ti máa gbà ní twenty thirty wọ́n gbà ní pé ìdí tó fi ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ fi ṣe ìrántí àyájọ́ àti ẹ̀yẹ ìgbà tí a bẹ̀rẹ̀ bọ́ọ̀dù aláfẹsẹ̀gbá yìí kì í ṣe ní twenty twenty six ni mò ń sọ pé ó máa wáyé o twenty thirty ni o wọ́n ní ibi tí bọ́ọ̀lù ti bẹ̀rẹ̀ gangan orí pápá tí wọ́n ti kọ́kọ́ gbà gan-an ìyẹn ló wà ní Uruguay ibẹ̀ náà ti máa bẹ̀rẹ̀ Uruguay Estadio Centenario ibẹ̀ náà ti máa kọ́kọ́ gbẹ́ náà ti máa ṣíde náà máa ṣiṣọ́ lójú ẹ̀ àwọn á ní àwọn orílẹ̀-èdè mẹ́fà tí wọ́n máa ṣe agbátẹrù ẹ̀ yìí ọ̀fẹ́ ló bá dé fún àwọn bọ́ọ̀lù orílẹ̀-èdè náà láti kópa ọ̀fẹ́ ni automatic qualification náà ní wọn à nílò máa sọ pé àwọn gba qualifier match automatic ni wàrà ṣèṣà oní òfin wọlé a ní ìta bá ti ń ṣe eléyìí ní ìrántí pàtàkì ni fún ayẹyẹ náà àwọn orílẹ̀-èdè náà ní Uruguay Argentina and Paraguay mo tiẹ̀ fẹ́ wo bó ṣe rí ní ọjọ́ náà lọ́hùn wọ́n ní orílẹ̀-èdè tí ó gbà gangan ní ọdún 1930 Eh, tó gbà ní ọdún 1930 gbà àkọ́kọ́ òun náà ní Uruguay ó fi ó gbé ewúro sí eh, ẹni takàngbọ̀n pọ̀ orílẹ̀-èdè tọ́jọ́ takàngbọ̀n pé mo ti ń fún yín lọ́wọ́ sìn orílẹ̀-èdè tọ́jọ́ takàngbọ̀n ní eh, àṣekágbá ní ọdún náà ní ọdún 1930 òun Argentina Uruguay ní four Argentina Uruguay ní four Argentina ní òun ni wọ́n fi àmì ayò ọdún náà lọ́hùn ọjọ́ náà ní ọdún náà lọ́hùn ni wọ́n fi ṣe àwa ni pé wọ́n tún padà sí orí pápá tí wọ́n ti gbà ní ọdún náà lọ́hùn fún ìgbà àkọ́kọ́ orí pápá yẹn náà máa padà sí àwa mọ àwọn tó máa jọ díje tó jọ máa fi ìgagbága onígbà tán bá yí koto tán bá pín wọn tán tán fi wọn ti ẹgbẹ́ la máa mọ la máa ṣẹ̀ṣẹ̀ mọ orílẹ̀-èdè tí wọ́n máa gbà ní ibẹ̀ ah ayọ̀ náà yóò mọ̀ dùn ẹ̀mí kọ́lọ̀ ń kà wá yẹ kọ́lọ̀ ń jẹ́ kí ojú wa ẹ̀mí wa káwà láyé káwà láyè lálàáfíà ó yẹ kí n mójútó ibi ìdíje ní ọdún 2030 yìí o ó yẹ kí n wà ń bẹ̀ live and direct kí n máa jábọ̀ fún ẹ̀yin ará ilé lórí ètò Ká Sálàyé ní Kaftan TV pé mo wà ní urogo àbáyé o níbi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àti àgbáyé gẹ́gẹ́ mo sọ lórí ètò Ká ẹ̀kọ́ dé ìtọ́jú ònílẹ̀ ó ṣeéṣe kí ìbéèrè wá lópẹ́ báyìí báyìí ni mò ń jábọ̀ fún yín láti ibẹ̀ tààrà fún iléeṣẹ́ Kaftan television Adéjọkẹ́ láti Oroga bẹ́ẹ̀ ló ṣe máa rí tó ìyẹn ni wọn ní ká fi tó yín létí ní ṣókí ṣókí ṣókí lára àwọn ìròyìn tó léde ṣé ẹ ti mú báyìí ròyìn ẹ ti mú gègé yín ẹ̀yà àkọọ́lẹ̀ ẹ̀kọ́ déètì náà lẹ̀ ẹ jẹ́ kí n délé agbára tí wọ́n padà dé ká ṣe ń tẹ̀síwájú ẹ kú kàlẹ̀ lọ́dún. federal government ṣàgbéyẹ̀wò fífún àlejò ní visa bí wọ́n ṣe ń dé sí nàìjíríà wọ́n ní pé visa on arrival ṣàǹpọ̀ máa ń gbà ní Dubai ní báyìí o ìjọba ìjọba orílẹ̀-èdè nàìjíríà náà wọ́n ti bẹ̀rẹ̀ láti ṣe àtúnyẹ̀wò àǹfààní tán fún àwọn orílẹ̀-èdè tó bá sọ orílẹ̀-èdè nàìjíríà káàtì wàá gba visa wọn bíbà gẹ́gẹ́ bí nǹkan tí mínísítà ìyẹn dr olúbùnmi túnjí òjò tí ó sọ tó fi tó wa létí tó fi tó àwọn oníròyìn létí ó ní pé ó dàbí àwọn orílẹ̀-èdè tí à ń fún láǹfààní láti mọ̀ gba tàbádé orílẹ̀-èdè nàìjíríà kan lu páálí wọn ní òǹtẹ̀pẹ́ visa on arrival tó máa ń lò fún wọn wọn ń ṣe bẹ́ẹ̀ fọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ní wíwá àǹfààní tí wọ́n fún wọn wọn kàn fi búrẹ́dì kó wa ní omi ọbẹ̀ lọ ni ọ̀nà wo náà ń gbà láti fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ wọ́n ní wọ́n ń wá sí orílẹ̀-èdè nàìjíríà wọ́n sì ń jẹ àǹfààní ohun tí àlàkalẹ̀ wọ́n ṣe lè gba visa wọ́n wá ìdókòwò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n tún kówó wa wọ́n tún kó padà sí ìlú wọn ó yẹ yín ṣùgbọ́n tí àwa bá lọ sọ́hùn táwa bá fẹ́ lọ sọ́hùn a lọ náwó fún wọn ni o bí àpẹẹrẹ àwọn ọmọ àwọn èèyàn wa tó ń lọ Dubai ṣẹ̀bọ́n lọ rajà lọ́hùn ni àbí wọ́n lọ rajà lọ́hùn tá a bá débẹ̀ wọ́n fún wọn ní visa ó ní ọjọ́ tán fẹ́ lò tán fi wọ́n rajà ó tán ṣùgbọ́n àwọn tí wọ́n tábàdẹ̀ ń bọ̀ lọ́dọ̀ wa ń bí wọ́n á kàn wá mú nǹkan wọ́n á kàn wá ṣe tó wù wọ́n á tún máa sọ iye tí àwọn fẹ́ gbà lọ́wọ́ wa àwọn tó ń bá wa dúnà tán fẹ́ gbà lọ́wọ́ wa wọ́n wá ń ṣe ìdókòwò níbí ni wọ́n ń ta ọjà wọn fún wa lórílẹ̀‐èdè nàìjíríà wọn kò padà sọ́hùn a sì tún fún wọn ní visa on arrival láì yọ wọn lẹ́nu rárá ṣùgbọ́n tá a bá fẹ́ gba visa láti lọ sí ọ̀dọ̀ wọn bóyá fún ìrìn àjò afẹ́ ni o àbá fẹ́ lọ kàwé ni o wọ́n wá gbó gegele lé visa ẹlòmíì fọdún mẹ́ta wọ́n fi ń to visa kí wọ́n tó rí gbà ní báyìí dr olúbùnmi tójú òjò tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ inú ilé abẹ́lé minister of interior ó ti ní kò sáyè irú yẹn mọ́ o ó wá gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí ẹni tó jẹ́ permanent secretary ní ministry náà ẹ̀yẹ madame olùtóyìn akínládé yóò jẹ́ ọ̀kan lára wọn tí wọ́n fi yẹ ìwé wò yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n ò tù yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n ní pé àti èdè nàìjíríà kò ní jẹ́ on the platter of gold mọ́ kì í ṣe lọ́fẹ̀ẹ́ ló fò mọ́ kí ikùn mọ̀ ọ̀tún tiwọn náà kọ́ mọ́ bọ́ sósì ẹ ẹ bá tẹ̀já gbìyànjú náà ká tiẹ̀ ní nǹkan tá à ń ṣe lórílẹ̀‐èdè nàìjíríà káànà tó mọ̀ gapá ṣùgbọ́n ní àkínkéré ń di nǹkan ni o etí mo sọ yìí mo ti sọ tèmi náà kí ni tí ẹ mọ̀ sọ pé kí lágbájá bá yín sọ kó bá yín fèsì sí nǹkan tí adéjọkẹ́ sọ lórí ètò ká ṣàlàyé ẹ Túnjí ó ti sọ tiẹ̀ báyìí dókítà wa ti sọ tiẹ̀ mínísítà wa ti sọ tiẹ̀ wọ́n sì gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti yẹ ìwé náà wò yẹ́bẹ́yẹ́bẹ́ bóyá lẹ́yìn yóò tiẹ̀ fi òpin sí àwọn nǹkan tí àwọn àwọ̀ àrífín èyí tí wọ́n rí wá fín láwọn orílẹ̀-èdè bòmíì aṣáàkánú ìwé mímọ́ Dáníẹ́lì ẹmọ́rùpọ̀ tó wà ní Bábílónì ni hmm. bó ti jẹ́ pé ẹrú ọmọ ẹrú ni wọ́n ẹ̀ ń kó wọn lẹ́rú lọ ni ṣùgbọ́n nígbà tó máa fi kúrò ń pàṣẹ ni kó tó jáde láyé lórílẹ̀-èdè náà àwọn náà fẹ́ lọ́ máa pàṣẹ láwọn orílẹ̀-èdè tó ń fi wá ṣakọ afẹ́lọ́mọ pàṣẹ a pàṣẹ fún wọn ní ilé ń bí lórílẹ̀‐èdè nàìjíríà a tún pàṣẹ fún wọn ní òkè òkun kán yéé fi ojú ọmọ orílẹ̀-èdè nàìjíríà gbolẹ̀ bí tó ṣẹlẹ̀ ní ethiopia two hundred and fifty ọmọ nàìjíríà náà pa náà fìyà jẹ lóríṣiríṣi náà kó wọn sí àtìmọ́lé ṣùgbọ́n káwa náà ṣe nǹkan tí ó tọ́ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí màmá wa dábìrì ẹrẹ́wà tó sọ ni pé tá a bá fẹ́ rìnrìn àjò ká gba ọ̀nà ẹ̀tọ́ wọlé ká mọ́ fògànà ká gba ọ̀nà tí ó tọ́ ká fi wọlé ìyẹn ní ti ọ̀rọ̀ tó tẹnu iléeṣẹ́ ministry interior jáde wọ́n ní wọ́n mọ̀ yẹ̀wé wọn wò yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n ní tẹ wọ́n ní gbàfúngbàdà lóko òun gbàfúngbàdà ní gbàfúngbàdà ní ilé lóko òun ní gbàfúngbàdà náà ní ilé àti gbàdá ilé àti gbàdá oko àméjì náà ń wọ́wọ́ àwa méjèèjì pé a ṣe pàtàkì tá a bá ṣe pàtàkì sí wọn wọn sọ pé wọn fẹ́ ṣe àbẹ̀wò sórílẹ̀ nàìjíríà àwọn náà ṣe pàtàkì sí wọn àwọn ṣe pàtàkì sí wa làwọn náà ṣe ń lọ gẹ́gẹ́ bí níta sì buwọ́lù gẹ́gẹ́ bí ìwé àdéhùn láàárín àwọn orílẹ̀-èdè olómìnira tó bá ti ní àjọṣepọ̀ kò yẹ ká máa fi afẹ́ wá sílùú wọn àbá wá sílùú wọn afẹ́ débára alálejò afẹ́ ṣe ìdókòwò afẹ́ bára wa ṣọ̀rẹ́ kò yẹ ká máa fi ní èèyàn kan lára nígbà tó bá fẹ́ gba ìwé ìrìnnà ìdí eléyìí o tó fi ní kò sí bí ọ̀bọ ṣe ṣorí tí náà kí ò ṣe ìlú yìí ṣe pàtàkì sí dókítà Túnjí ní orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe pàtàkì sí àwa náà wọ́n ti mú lọ́kùnkúndùn báyìí o wọ́n sì yẹ̀ wò ẹ̀ ní àfikún ọ̀rọ̀ wọn òun náà ni ministry wọ́n tún ṣe ìgbésẹ̀ láti rí i pé eh, ọ́fíìsì láti mọ̀ gba passport ìwé ìrìnnà ìyẹn gan ló dùn mọ́ mi nù jù torí mo rí èèyàn kan tó pé oṣù mẹ́fà ló fi ah, ó tún lọ ó wá ṣe thanksgiving church ó wá ṣe testimony ìpè láti bí ọdún méjì àbọ̀dún mẹ́ta lòun ti ń lé passport òun tẹ̀sí mọ́kàn kúrò ń bẹ òun ò gbà òun ò tẹ̀ ò fọkàn sí mọ́ ńgbà tán pàpà fún ó tún wá ṣe testimony church kí ẹ̀ tún wá ṣe testimony pọ́n rí passport ìwé ìrìnnà lọ sókè òkun gbà kò sí táwọn èèyàn lè ṣe testimony sí ṣùgbọ́n kò sí kò sí ẹ̀rí tó kéré àṣàdùpẹ́ lọ́wọ́ náà ní báyìí wọ́n ló ọ̀sẹ̀ méjì hmm, láàmú rí passport àgbà kì í ṣe pé mo ń gbé ní ìwọ tó ń gbé ní Festac ah, ok Festac eh, passport office wà ní Festac ẹ jẹ́ ìwọ náà èwo náà ń gbé náà ó ń gbé ní ó ń gbé ní Lagos extension àwọn bíi abúlé ẹ̀gbá bíi abọ ṣàbọ̀rọ̀ Ogun state ló wà wọ́n ṣàbàwà pín àlà ẹ jẹ́ ká tún wò àwọn Badagry gbogbo ọbẹ̀ kí wọ́n fi gba passport ká ní àtòwọ́dì ni o Ìkẹjà ló yá Festac ló yá ẹ̀ tó bá fẹ́ tètè rí gbójẹ́ máa lọ ṣàgámù kó lọ gbà kíákíá ló máa rí gbà bákan náà gbogbo ẹ̀ ṣe rí wọn ní indicate ẹ̀ ní kọ sábẹ̀ pé ìṣàgámù ló ti gbà àbí kan oríṣiríṣi ìròyìn láṣàgbọ́n ó ní báyìí wọ́n níbi tó bá wò máa súnmọ́ ẹni a máa tún dá ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ àwọn sílẹ̀ tó yẹ pé wàá kàn wọlé wàá gbà wàá ṣe biometric ẹ̀ ń bẹ̀ kì í ṣe pé kò lọ forúkọlẹ̀ kò ṣe kò tó wà lọ kọ́ máa dájọ́ sí wàá lọ ṣe biometric ẹ̀ ní Ìkẹjà láti Badagry àbí wọn ní báyìí ìyẹn gan ni ó dùn mọ́ mi kó ní kálukú mọ̀ gba passport owó fi àjò ó fi àjò wàá máa rí lò ní báǹkì láti fi ṣe láti fi ṣí Eh, bank account ẹ̀ wàá máa rí ló ń bẹ̀ tó ẹ jẹ́ kí wọ́n fi lè lọ sí ti kéde ọmọ Bright. Akinbright Adébọ́lá Akinbright ó ti dolóògbé lónìí àníkà jábọ̀ tó ṣẹlẹ̀ jábọ̀ ìwádìí okùnfà bí ìfúnṣe dàwátì tẹ́ẹ̀bá gbàgbé ńgbà tọ́rọ̀ ẹ̀ jáde ìpè nìkan ṣe ìwádìí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ó gbé ìwádìí kan kalẹ̀ lórí ọ̀rọ̀ náà níyì tó jẹ́ pé ọ̀nàrẹ́bù kan ní ilé ìgbìmọ̀ asòfin ìyẹn ọ̀nàrẹ́bù Naim òun ni ó ṣe alága ìgbìmọ̀ náà ìjọba ìpínlẹ̀ Èkó ní àwọn náà nífẹ̀ẹ́ sí láti mọ tó ń ṣẹlẹ̀ gangan ohun tó báyìí wá ohun tó báyìí dé nítorí nígbà tí ìyá ìfọn rere pé ìfun ọmọ ń pòórá gẹ́gẹ́ bí àlejò tá a sì gbé wá wọ́n ní wọ́n kì í transplant small intestine ìfun kékeré wọ́n náà kì í gbé e sínú ẹlòmíì ó ní ó tó twenty feet ní gígùn ẹ̀ gbogbo ẹ̀ gbogbo òfun wa ọ̀tọ̀tọ̀ a ní big one a ní small one ọ̀hún a ní ìpele gbọ́dọ̀ ah ọlọ́run kábíyèsí ọlọ́run ọba elédùnmarè ó ló ní ìpele tí kọ̀ọ̀kan tó ń ṣe nínú àyè ara wa ní ohun gbogbo tó bá wọnú wa ọlọ́run ti pín tó bá débi tó máa ṣẹlẹ̀ ní tó bá débi tó máa ṣẹlẹ̀ bí kan ṣe wá pòórá náà wá ní àwọn ọmọ nígbà tọ́rọ̀ jáde tí ìwádìí máa jáde wọ́n rí i pé ní tòótọ́ ní ìfun lára àfun yìí ó di àwátì bó jẹ́ pé wọ́n gbìyànjú láti dóòlà omi ọmọkùnrin èèyàn rẹ̀yìn adébọ́lá akínbright ó jáde láyé ọmọ ọdún méjìlá sí mẹ́tàlá ó ní ọ̀dọ́mọkùnrin yìí ẹni tó wáá jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ìlera ìyẹn commissioner for health ìpínlẹ̀ èkó professor akin àbáyọ̀mí pẹ̀lú àwọn olóyè olóyè ẹgbẹ́ Nigeria Medical Association ní orílẹ̀-èdè Nigeria àti Association of Nigerian Private Medical Practitioners ANPMP ti ìpínlẹ̀ Èkó wọ́n jókòó láti ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ náà tí bí Master Akinbright bó ṣe jáde ní ayé tó ṣokùnfà nínú ìwádìí wọn wọ́n rí i pé nítòótọ́ nítòótọ́ bó tẹ̀ jẹ́ pé ní ẹni tó jẹ́ dókítà Dr. Àbáyọ̀mí Báyéwù tó ní ilé ìwòsàn Obitox ó ṣiṣẹ́ abẹ fún ọmọkùnrin yìí ẹ jẹ́ ẹ̀ẹ̀mejì òní wọ́n ṣe ẹ jẹ́ ká ṣe báyìí lákọ̀ọ́kọ́ wọ́n ní kò kọ́ṣẹ́ mọṣẹ́ nípa àti máa ṣiṣẹ́ abẹ fún èèyàn ìyẹn àkọ́kọ́ ìkejì wọ́n ní àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ nọ́ọ̀sì ló lò kì í ṣàkọ́ṣẹ́mọṣẹ́ nurse auxiliary nurse wọ́n ni wọ́n lò nígbà tí wọ́n ṣe iṣẹ́ abẹ yìí akin professor akin náà ìyẹn tó ń jẹ́ commissioner ní ìpínlẹ̀ èkó fún health onígbà tó ń ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn náà eh, yàrá ibi tí tíátà rùm wọn kò wà ní ìbámu pẹ̀lú bí ó ṣe yẹ kí ó wà láti máa ṣerú nǹkan bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé nígbà tí ọ̀rọ̀ yìí jáde pẹ̀lú ìwádìí wọn tán mú jáde yìí ó fi hàn gbangba gbangba pé bàbá náà ń dọ́gbọ́n sí ni ipò tá a bára wà lórílẹ̀‐èdè nàìjíríà nípa ọ̀rọ̀ ìlera òun lélẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀kọ́ náà ni ilé ẹ̀kọ́ ìjọba ó dọ̀ ọlọ́run ò ríra ẹ̀ ilé ìwé ẹ̀kọ́ ìjọba ó dọ̀ ọlọ́run ò ríra ẹ̀ ló bá dé pọ̀n private schools àti nursery o àti primary o àti secondary o àti university o wọn kàn ń fò sókè lọ́tún lọ́sì àwọn sì faramọ̀ kọ́ ọmọ wọn lọ sí private ju ti gọ́ọ̀mẹ̀ntì lọ òun náà ló fà ti ilé ìwòsàn yìí náà nígbà kan rí ọ̀rẹ́ mi kan ó sọ fún mi pé díẹ̀ ló kù kẹ́mi ìyàwó tí kì í bá ṣe pé òun kú làlà wá pé à ń ṣètọ́jú kíni látọ̀dún kèlò gbogbo lóun gan nígbà tó máa rí ìyàwó ẹ̀ gangan báyìí lóru ló bá yà rù ìyàwó ẹ̀ kúrò ní private hospital ibi tí ò fẹ́ kó lọ bẹ́ẹ̀ yẹ pé private náà lọ́wọ́ ìpàgbé lọ ṣe àpọ́n private kan private of the private ni tó bá ní ọ̀gá ọ̀gá nípa ti private òun ni ṣùgbọ́n tí ìbá ṣe pé owó wà lọ́wọ́ ti ẹni ṣẹlòmíì kò ní gbàgbẹ́ jáde láyé ní ti ọ̀rọ̀ eléyìí ń sìn wọ́n ti fi nǹkan méjì wọ́n ti fi nǹkan mẹ́ta wọ́n ti fi balẹ̀ ìkíní Dr. Báyéwò kì í ṣe surgeon GP bóyá GP ni bàbá kò specialize lórí ká mọ ṣiṣẹ́ abẹ gbogbo ìta ní dókítà dókítà ni dispensary gangan ní local government wọ́n ń pè ní doctor ibi tá a bára wa dé lórílẹ̀‐èdè nàìjíríà nìyẹn auxiliary nurse wọ́n ti ń sọ ń pè nurse ẹlòmíì gan doctor náà ń pè auxiliary nurse mi toró lè gún wọn lábẹ́rẹ́ ó dà ẹ mo ti rí ibi tí wọ́n ti ń pe ẹni tí ó jẹ́ tó jẹ́ ẹ̀kọ́ ilé nàìjíríà tó bá ti lọ tó bá ti wọlé ìwé tó lọ study medicine wọ́n ti máa pè ní doctor nù lé bẹ́ẹ̀ ni wọ́n wàá mọ̀ doctor tó fẹ́ ṣe bóyá ti tẹran ni o bóyá téèyàn ni wọn mọ̀ ẹlòmíì ò dá dókítà ẹran mọ̀ kò dá ti téèyàn mọ̀ dókítà náà dókítà ń jẹ́ ọmọwé náà dókítà ń dókítà ń jẹ́ ìkẹta tán mú pẹ̀ ni pé yàrá ìwòsàn náà ipe kò wà ní ìbámu ṣé wàá rí àwọn ẹgbẹ́ àwọn association wọn ti private tó ń practice private náà bá ní wọ́n wá fi ẹ̀sùn kan ìgbìmọ̀ náà pẹ̀lú nǹkan tán là kalẹ̀ yìí wípé ojúṣàjú wà ń bẹ̀ ìdúnkokò wà ń bẹ̀ ìlara wà ń bẹ̀ inúnibíni wà ń bẹ̀ náà bá pe ìjókòó pé gbogbo yẹn wá kájọ sàsọyé ọ̀rọ̀ pọ̀ kò sí wí tèmi dèmi o sọ tiẹ̀ ń bẹ̀ ni pé wọ́n bá jókòó àṣẹ́bí náà ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú dókítà yìí wọ́n ká gbogbo ẹ̀ sílẹ̀ náà bá rí gbangba gbangba pé wọn ò dúnkokò mọ́ bàbá náà ṣàlàyé ọwọ́ ẹ̀ pé ó ti gbé jẹ̀bẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ báyìí ó ṣàlàyé gbogbo ẹ̀ ṣe rí nítòótọ́ báyìí nìkankan kò lọ fún ìwádìí tó tọ́ àbí tó yẹ lórí ọ̀rọ̀ náà nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ ọmọ ìdí ọ̀dọ̀ ẹ̀ tẹ́ ẹ bá sì gbàgbé wọn láwọn èèyàn wa lórílẹ̀‐èdè nàìjíríà gbàdá fẹ́ mọ kọ́ọ̀tì kọ́nà sórí kò sówó náà ni tọmọ yóò bá tí eléyìí ò bá ṣẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ yóò ní jáde ọ̀nà láti wá dẹ́kun kírun kan báyìí kó mọ̀ wáyé mọ́ hmm, ò ní pé gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ nígbà tí ìwádìí ti fi hàn gbangba gbangba báyìí lórí ọ̀rọ̀ yìí pé tòótọ́ bàbá ìsọ nǹkan tó ṣẹlẹ̀ bó ṣe wà bó ṣe rí ó ti ṣàlàyé ìyẹn dókítà ó ti ṣàlàyé tí ó bí tọ́kì ó ti sọ tó ṣẹlẹ̀ wọ́n wá ní pé ọ̀nà láti dẹ́kun irú nǹkan báyìí pọ́fẹ́sọ Akin Àbáyọ̀mí ní kí àwọn ẹlẹ́gbẹ̀mọ́ aṣòfin kan yọ̀ǹda ọ̀rọ̀ yìí fún association àwọn ẹgbẹ́ àwọn láti tún tan ìmọ́lẹ̀ sí àwọn ọ̀rọ̀ yìí bóyá ó ṣeé ṣe kí wọ́n gba ìwé láti wọn fi ṣiṣẹ́ ìwé ẹ̀rí láti fi ṣiṣẹ́ lọ́wọ́ wọn àbí kí wọ́n filẹ̀ àbí kí wọ́n ti ilé ìwòsàn náà pa pé kò lẹ́tọ̀ọ́ láti ṣiṣẹ́ mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí o temporarily wọ́n ní wọ́n suspend eh, ìtọ́jú ní ilé ìwòsàn náà látàrí ibi tí yàrá tó ti ń ṣiṣẹ́ abẹ bí ó ṣe rí gẹ́gẹ́ bí ìwádìí wọn wọ́n wá ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nípa aláfikún àfikún nǹkan tí wọ́n sọ wọ́n ní tó ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ni pé kò sí Eh, kò fi bẹ́ẹ̀ sí eh, ọ̀rọ̀ pé à ń tẹ̀lé ti à ń tọ́ yorùbá ní tá a bá ta a máa tọ́ ni tá a bá tọ́ ó máa dẹrun nídìí yí pé torí bóyá kò rí pé kò sí pé à ń tọ́ tẹ bá rí fa èèyàn gbogbo nǹkan tí ó yẹ kí ó tẹ̀lé gbẹ̀ṣẹ̀ rí fa yẹn second opinion gọ́kẹ́ tó rí fa gbọ́ kò ń tẹ̀lé nígbà tó bá yàtọ̀ wọ́n á rí fa gan kò kàn mí ni wọ́n máa ń ṣe pé ó yẹ kí wọ́n tún àárín ìgbéyẹ̀wò irú àwọn wo ló yẹ kí wọ́n máa rìfá èèyàn ẹni tó máa rìfá kí ni ìwé ẹ̀rí àrídájú tó ní lọ́wọ́ ẹ̀ pé tẹ́yìn àwọn kan pàṣẹ pé àtúnṣe ó lè wà àtúnṣe tọmọ yìí ò ṣeé ṣe ò ṣeé ṣe ó ti jáde láyé tọmọ yẹn bá tún bọ̀ láyé ọjọ́ míì á túnyàn á yàn rí á yàn dáadáa ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ọ̀nà láti má jẹ́ kí irú ẹ̀kọ́ tó ń wáyé mọ́ wọn ní bóyá kí wọ́n tún àwọn ìwé ìyẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ irú àwọn ilé ìwòsàn tó yẹ kó lè ṣiṣẹ́ bóyá tó bá fi máa ṣe báyìí o lórí ètò Ká Sálàyé àwa fẹ́ sọ ọ́ pé bóyá kọ́ máa gbé e síwájú hospital tó ní hospital eléyìí láǹfààní láti ṣiṣẹ́ abẹ àbí ò lè ṣiṣẹ́ abẹ hospital eléyìí nǹkan tá a mú lọ́kùnkúndùn lélẹ̀ ẹ ṣáà ráwọn oníṣègùn ìbílẹ̀ wọn ní iṣẹ́ ara làwọn yàn láàyò táwọn lè yanjú ìmí à ní a typhoid lòun wọ́n ṣe ìmí à ní a ọ̀rọ̀ kíni egungun ro àwọn ọ̀nà ọmọ ṣe àkàtẹ̀ pẹ̀ra wọn ní lajú àbí kí náà pé ojú lọ́ba ẹ mọ̀ jẹ́ npojú polówó ọjà fẹ́nikẹ́ni ń tẹ́ bá láàyò ẹ mọ̀ kọ́ síbẹ̀ bí àwọn dentist ń sìn ẹlòmíì dókítà ló náà o ṣùgbọ́n òun náà ń ga abẹ́rẹ́ ẹ̀mí òun náà lè sọ pé òun gan lè ṣiṣẹ́ abẹ pẹ̀lú tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó bá jẹ́ àrùn ojú òun lẹ́yìn gbámú dáadáa gẹ́gẹ́ bí oníṣègùn òyìnbó tẹ́ẹ̀sì kọ́ṣẹ́ mọṣẹ́ dojúdojú ẹ̀ òun náà ní kẹ́ gbájúmọ́ bó bá sì jẹ́ pé tọ́lá yẹn ti ń kọ́ṣẹ́ kí náà pè ná optician wọ́n ti ń kọ́ṣẹ́ ń sìn kọ́lọ̀ ń ṣàánú wa ọ̀rọ̀ kò sówó iná ni tẹ́bàlọ́ iléeṣẹ́ iléèwòsàn tìjọba àtòwọ́dì ni àwọn iṣẹ́ iléèwòsàn ìjọba náà wọ́n tún máa fi ń gbá mi ẹlòmíì ò ní bẹ̀rẹ̀ iṣẹ́ kò ní dá yín lò títa aago méjìlá báwo la yẹ fẹ́ ṣe ṣùgbọ́n àlàáfíà ara wa ṣẹ̀bá ẹni tó wà lálàáfíà ló máa lóun lọ bí iṣẹ́ wọ́n yá mú sùúrù àfọwọ́lẹ́rán ìgbà tán bá tó wà torí dókítà dókítà gbangba tó bá wù ló máa wọlé tó bá tún wọlé bá tún yan fanda jáde ni àkókò tó máa close náà ló máa close kò sí ní tètè débi iṣẹ́ lákòókò kọ́lọ́ gbà wá o lọ́wọ́ àwọn tí ọlọ́run fi ẹ̀mí wa lé lọ́wọ́ nípa ìwòsàn tọ́lá náà sọ pé àwọn ń gbìyànjú ni ọlọ́run bá nìkan lọ́ba tó wo ní sàn èmi àti ẹ̀yin hmm, ohun tó jù wá lò ní ṣe wá hmm, ohun tó ṣe wá ò ní jù wá lọ ẹ ṣàmì èmi ṣàmì àdúrà o mo sì gbé tó àdúrà náà mi ẹ jẹ́ nílẹ̀ agbára kí lọ́wọ́ nǹkan tán ni fún wa níbẹ̀ tá a bá padà dé ká ṣàlàyé ó sì wà lórí afẹ́fẹ́ o ẹ kú gbádùn àsìkò ẹ sì kú gbádùn ètò. ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé ẹ bá mi ká lọ níbo ní ìpínlẹ̀ Èkìtì níbi tí gómìnà ìpínlẹ̀ Èkìtì ìyẹn Oyèbánjí tó ti sọ pé ìtọ́jú àwọn àgbà ń ló jẹ òun lógún ṣé àwọn pẹ́ni tí àlọ́ bá ń lọ àbọ̀ àbọ̀ hmm, ẹ ti rí báyìí ní ìgbà tí wọ́n dá ìpínlẹ̀ Èkìtì sílẹ̀ níbi twenty seven years ago gómìnà tó wà ń bẹ̀ lónìí jẹ́ akọ̀wé fún àwọn ìgbìmọ̀ tó ń sọ bí wọ́n ṣe máa dá ìpínlẹ̀ èkìtì sílẹ̀ akọ̀wé ló jẹ́ ibẹ̀ kọ́ là ń bọ̀rọ̀ lọ ní báyìí o nínú ara àwọn ìlérí tí wọ́n ṣe fún wọn ní ìpínlẹ̀ èkìtì wọ́n kọ ibì kan sílẹ̀ tán pè ní elders people's resource center fún àwọn àgbààgbà ní ìpínlẹ̀ èkìtì bàbá wa ní òun máa rí dájú pé ibi tí wọ́n kọ́ fún wọn yìí àwọn jẹ́ kó jẹ́ nǹkan ìrọ̀rùn nǹkan ìdọ̀rùn ìdẹ̀rùn fún wọn tí wọ́n lè ti gbafẹ́ tí wọ́n lè ti ṣeré tí wọ́n lè ti ṣẹ̀fẹ̀ tí wọ́n ti ṣe wọ́n ti ṣiṣẹ́ ọmọ pé iṣẹ́ ọmọ ti wá jiná fún wọn ní jíjẹ báyìí ó ní pé gbogbo ìlérí tó yẹ kó ń ṣe fún wọn ní tó yẹ ó máa jẹ́ kí ibẹ̀ kí ó jẹ́ ibi ìtura fún wọn pé òun máa gbìyànjú ìjọba wọn á gbìyànjú láti ṣe bàbá ń ṣe ìlérí gómìnà ń ṣe ìlérí níbi tó ti gba àwọn àgbà lálejò. Eh, pàápàá jùlọ ààrẹ wọn ààrẹ àwọn eldasi ní ìpínlẹ̀ èkìtì ààrẹ wọn tí orúkọ ń jẹ́ professor joseph olúwasanmi àti igbákejì wọn chief deji fashua tó ti ibẹ̀ náà ti ń sọ̀rọ̀ tó ti ń jomi tó rọrọ̀ yìí tó sì rí i pé ara nǹkan tí òyìn ọlọ́kùnkúndùn náà mú láàyò òun náà ní bí iná mọ̀nàmọ́ná yóò ṣe dúró régérégé tí ò ní dákúrekú mọ́ ìpínlẹ̀ èkìtì hmm, mo lọ sí ìlú ìyá ìyá mi mo lo ọjọ́ mẹ́ta ọlọ́run bá ń gbọ́ jẹnẹrétọ̀ la lò títí tílẹ̀ fi mú tá a fi kúrò tí mo fi kúrò níbẹ̀ ọlọ́run bá ń gbọ́ lókè bẹ́ẹ̀ sí wọn àtaná fún wa báyìí àà mo ní ṣèbí èrò mélòó ló wà lókè mẹ́sì tẹ̀ wá fi níná à ẹ̀wọ̀ ẹ̀gí akakọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là gómìnà wa tẹ́ bá ń gbọ́ mi èmi èmi Adéjọkẹ́ mò ń sọ lórí ètò ẹ jẹ́ kí iná kó wà ní bíbẹ̀ ẹ̀kọ́ mo sọ mo nílùú ìyá ìyá ìyá mi ni bóyá ara nǹkan tó jẹ́ ká sáńbẹ̀ náà lélẹ̀ torí ìlú bàbá ibi tí ìyá mi ìyá ìyá mi tó ṣe àyà ìyá ẹgbàgbé iná wa bá mo ranjú kalẹ̀ báyìí ni kò í ṣẹ́jú ibi tí mo tún wà lẹ́kọ̀ọ́ náà bákan náà ẹ dé ẹ òkè tó pọ̀ nítorí tá a fẹ́ pẹ̀kẹ́lù ó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ èkó torí bọ́dà ní ẹnu olóró pẹ̀lú benin republic ẹnu olóró ní ó wá ní ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ kí ni nǹkan tó wá bá dé lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ bá gbàgbé controller general ti ìyẹn ti custom ti nàìjíríà àti ti bẹ̀dẹ̀ àsọlórí ètò wọ́n ti fọwọ́sowọ́pọ̀ pé àwọn jọ máa ṣiṣẹ́ pọ̀ kí okòwò ìdókòwò kó lè dán mọ́rán kó lè jágara kó lè lọ geere ṣùgbọ́n ẹ̀sùn ti wá dé báyìí o wọ́n ní ìwádìí tí wọ́n fi múlẹ̀ tó ṣe tó sì fi múlẹ̀ ò ní pé iléeṣẹ́ ọlọ́pàá àwọn òṣìṣẹ́ àwọn ọlọ́pàá ẹnubodè náà yàn láàyò náà lọ tẹ bùdó sí báyìí nípele nípele ni tẹ bá ti ń kúrò ní. Ni ibi tó ti gbé gidi náà lè ẹ̀ẹ́tún bọ́ sí mi ẹ̀ẹ́tún bọ́ sí mi wọ́n ní iná bíi fifty two méjìléní àádọ́ta àádọ́ta ibùdó tó máa yẹ ìwé ọkọ̀ yẹ ẹrù wò tó wà ní tó wọ ìpínlẹ̀ èkó láti bẹ̀nẹ̀ yẹn níbẹ̀ ní Badagry àbí ìbàjẹ́ ìdíròkó ìbàjẹ́ ṣùgbọ́n ti Badagry mu ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí wọ́n yẹn nu fifty two ibi tán ti ń yẹ mọ́tò tán ti ń yẹ ẹrù tán kó wọ̀ ọgbọ̀n nínú ẹ̀ tẹ́tì tọlọ́pàá ni ẹ gbọ́ kí ọlọ́pàá ń ṣe lẹ́nu bodè ọlọ́pàá ti gba iṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè tó ń fún wọn níwèé ìrìnnà tó pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn kwarantáì oríṣiríṣi ọlọ́pàá ti gba iṣẹ́ lọ́wọ́ wọn lẹ́yìn tá a bá yọ ọgbọ̀n kúrò ní fifty two ó kù mélòó ó twenty two nínú twenty two wa pọ̀n mọ́wọ́ ibẹ̀lẹ̀ ti máa rí Nigeria Army Nigeria Customs Service Federal Road Safety eh, àti àwọn mìíràn bíi quarantine gbogbo náà lọ pàbùdó wọn pàbùdó sí òpópónà yìí wọ́n ní pẹ̀lú eléyìí kò sí bí okòwò àbí ìtajà ìrajà ìkẹrùwọlé ìkẹrùjáde eh, àpamọ́wọ́ owó àtàjèrè ọjà kí ọjà kó lè rọrùn láti rà tó máa ṣe ṣe nígbà tí ọ̀rọ̀ yìí jáde IG Ẹgbẹ́tókun wọ́n ti gbìyànjú láti ṣe àbẹ̀wò láì sọ fún wọn onípàjáwìrì tán ṣe síbẹ̀ báyìí gbogbo ọlọ́pàá tán bá ń bẹ̀ ni wọ́n kó kúrò kíákíá náà sì pa á láṣẹ pé àfẹ́rù nǹkan báyìí ṣùgbọ́n bí Ẹgbẹ́tókun ṣe ń padà bó ṣe yí bóyá yí padà báyìí tó kọ́ pàkọ́ sí wọn báyìí náà yín múlẹ̀ lórí pé ìwọ ojókòó sí kò ní káàmọ́ jókòó sí ẹnubodè la làwọn ó takú sí o wọ́n sọ̀rọ̀ ẹnubodè ẹnu lóró di oro, obìnrin tó ní ilé ọlọ́mọ mi ò ní máa kú sí ibẹ̀ bó ṣe lọ báyìí náà tó padà síbẹ̀ ẹ jẹ́ ká wá wò báyìí ká tàn yẹn bẹ́ ní ìbáṣókí tí ààyè gbà wá tí àkókò gbà wá ṣé a ní pé àìkúkú ìjòyè ó sàn jẹ́nu mi ò la fẹ́ fi ọ̀rọ̀ ẹgbẹ́ tókun àti àwọn ọlọ́pàá la fẹ́ fi ṣe ni adarí yín lòun ò fẹ́rú ẹ̀ òun ò fẹ́ yín níbẹ̀ ẹ̀yin takú ẹ níbẹ̀ lẹ́ máa takú sí ibẹ̀ lẹ́ máa wà tó bá yẹ pé ẹtù ẹ̀tún máa wà níbẹ̀ kí ni kókó yín kí ni pàtàkì yín kí ni iṣẹ́ yín níbẹ̀ ṣé n tó wà ń lu yóò tó ni àti pàápàá tó àwa fẹ́ wò ṣé ẹ̀tọ́ ojúṣe ọlọ́pàá ni láti lọ dúró sí ẹnu bodè tó bá tẹ̀jẹ́ pé ẹkún wà níbẹ̀ àmọ̀pọ̀ máa ní joint task force bóyá pẹ̀lú gbogbo àwọn ẹ̀ṣọ́ yòókù ni o lọ́jọ́ máa ní pé àwọn wà níbẹ̀ ó ṣe wá jẹ́ pé nínú méjìléníàádọ́ta thirty ọgbọ̀n nínú ẹ̀ tọlọ́pàá ni nígbà kan náà àwọn kọ́sítọ́ọ̀mù amáléhàn tó kó rẹ̀ sí tán gba ìdí ìrókò wọ láti ìdí ìrókò sí Ṣàngó èmi ò mọye wákàtí tí ojú ọ̀nà yìí bá já gèrè tí ò sí pé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tí ó sì sí eh, gàrígádá àwọn kòtò lóríṣiríṣi lójú òpópónà mi rò pé ó ju one hour to one and a wákàtí kan sí wákàtí kan àbọ̀ náà máa fi dé ọjà tó ti ń ta ìrẹsì ní Sango wọ́n wá gbé ìrẹsì ṣùgbọ́n torí tírafíkì títí ò dá gbogbo ẹ̀ tán fi rìn láti dí ìrókò tán fi dé Sango tán já ìrẹsì kalẹ̀ kọ́sítọ́ọ̀mù wá wọnú Sango bí tán ti ń ta ọjà ìrẹsì bẹ́ẹ̀ náà lọ sí dálẹ́kọ̀ọ́ náà wọ́n lọ máa kó ìrẹsì wọn wọ́n lọ máa bàjẹ́ wọ́n máa ṣe gbogbo ẹ̀ ṣé à ń ṣojúṣe wa ṣé irú ìwé ẹ̀rí wo lè mú dání kí ni irú ọkàn tẹ ní láti máa fi ṣe irú àwọn nǹkan báyìí àwọn sọ pé tó bá gbé ìgbésẹ̀ tó bá tẹ̀síwájú tí ọlọ́pàá àti àwọn tó ti ń yẹ̀wé wọ́n ti yẹ̀rù wò tó bá tẹ̀síwájú báyìí ó ṣeé ṣe kí àwọn orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ti ní àjọsọyépọ̀ tó ti ní àjọsọyépọ̀ pẹ̀lú orílẹ̀-èdè nàìjíríà tó sì ti níwèé àdéhùn tabara wọn lọ́wọ́ tó ti pẹ̀ kí rẹ̀ kí tán dì mọ́ra wọn ó ṣeé ṣe kán fà sẹ́yìn ní àti máa bá wa ṣe ìdókòwò pọ̀ nígbà kan rí lórí ètò yìí èèyàn kan tó pè wọlé àbí wọ́n rà fún ránṣẹ́ ni wọ́n ní pé táwọn bá ń bọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà láti orílẹ̀‐èdè ibi táwọn wọ́ ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n táwọn bá ti wọ orílẹ̀‐èdè nàìjíríà báyìí àyà wọn máa wà lókè ni látàrí kíni wọ́n máa pọ́n yẹn já wọn bọ́lẹ̀ ni wọ́n máa já wọn máa kó wọn padà sínú mọ́tò pọ́n yẹn já wọn bọ́lẹ̀ ni wọ́n tún wọn tó wọn tò bíi bíi búrẹ́dì bíi ẹja wọ́n ṣá títí títí wọ́n ní táwọn ọmọ ìlú tó yí àwọn wà tán bá tẹ̀lé àwọn wá sórílẹ̀-èdè nàìjíríà mi ìrántí ọ̀gbẹ́ni tó sọ̀rọ̀ náà dáadáa mú tó bá tẹ̀lé àwọn orílẹ̀-èdè nàìjíríà pé ó máa ń wò ojú máa ń ti àwọn pé gbọ́n táwọn ń fojú wì orílẹ̀-èdè nàìjíríà àwọn ò rírò ẹ̀ lọ́hùn nítorí túmọ̀ sí pé ìwà àjẹbánu àwọn ọlọ́pàá yìí ó ti wá di aṣọ tí wọ́n ń wọ̀ gangan bíi kíni bíi aṣọ iṣẹ́ ìwà àjẹbánu wọn ó ti wá di oúnjẹ tí wọ́n ń jẹ ó ti wá di omi tí wọ́n mu ó ti di aṣọ tí wọ́n wọ̀ gẹ́gẹ́ bí ọlọ́pàá olófà tó di pé wọ́n ṣe bí adarí kan ṣe ń lọ tó ń sọ kó tó lọ èmi tó bá dé á tún sọ nǹkan kan náà Hamid ó mà sọ ńgbà yẹn ẹni tó jẹ́ adarí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ńgbà náà ní àkókò bàbá wa Muhammadu Buhari ìyẹn Hamid Ali tó jẹ́ custom controller general nígbà náà òun náà sọ nípa bí àwọn ìrònú yìí tó ṣe ń wá tó sì sọ́sọ́sọ́sọ́ kó tó fi ipò sílẹ̀ wọ́n mọ̀kọ́ o wọn ò mọ̀ gbọ́ o wọn kọ tí ọgbọ́n yìí sí i nígbà tí ẹgbẹ́ tó kún náà tún débẹ̀ òun náà tún tẹpẹlẹ mọ́ bákan náà ni adarí ẹ̀ṣọ́ aṣọ́bodè òun náà sọ èmi rò pé bóyá ìbá bẹ́ta ìbá dára tí wọ́n bá jọ ní àjọ tó bá jọ jókòó papọ̀ gbogbo àwọn adarí ẹ̀ṣọ́ pátápátá tó bá jọ jókòó papọ̀ ó dà ìwọ múyàn méjì wá ìyọmú mẹ́ta wá kán wá pín wọn sí ìsọ̀rí tó bá yẹ pé ibùdó àbí ibùsọ̀ ibi tó ti máa yẹ̀ wọ́n wò tí ò ní ju márùn àbí mẹ́wàá lọ bóyá kán ṣe bẹ́ẹ̀ àbí wọ́n ní afọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n àmọ̀lè pé ń wèrè ọmọdé ni wá ń tòótọ́ lórí ètò Ká àbí ẹ̀yin ara ṣàgbàlagbà ni wá ni ọmọdé ń gbogbo wa ẹ̀yán sì ní pé ọmọdé gbọ́n àgbàgbọ́n la máa fi dá Ilẹ̀ Ifẹ̀ ẹ jẹ́ ká jùmọ̀ sọ kí ìdókòwò okòwò wa kó lè gbèrú kó rú gọ́gọ́ ju bó ṣe wáyé lọ ká má fi ìwà wa ká má fi lé àwọn èèyàn kúrò lórílẹ̀‐èdè nàìjíríà láti wọ́n máa bá wa dòwò pọ̀ ká sì tún máa pariwo pé ìjọba ni ò ṣe dáadáa gbogbo ti ń pariwo tinubu báyìí ẹ tinubu ni o ẹ yóò ṣe kinní kan ni o ẹyìn kí lórúkọ gómìnà kúrẹ́ sanwó ni o báyìí báyìí ni o ṣùgbọ́n èyí gangan ìwọ ọwọ́ yín ò mọ́ ìwọ ọwọ́ yín ò dáa ipò àṣẹ tí wọ́n fi yín sí ṣòro dàbí pé wọ́n ti fún yín ní certificate of occupancy àti kíni staff of office láti mọ̀ ṣe kíni láti mọ̀ wùwà bàjẹ́ ìwà àjẹbánu ìyá lawrí ní ṣókí lórí ètò Ká Sálàyé ní abala ti ọ̀rọ̀ àwọn ìròyìn tó léde díẹ̀ nínú ẹ̀ lọ́jọ́ tòní pípọ̀ tí ọlọ́pàá pọ̀ ní eh, ní orílẹ̀-èdè ní àtiwọ́ orílẹ̀-èdè Nàìjíríà pípọ̀ tí ọlọ́pàá pọ̀ ní àti orílẹ̀-èdè nàìjíríà ń ṣe àkóbá fún ìdàgbàsókè ọrọ̀ ajé láàrin àwa àti àwọn orílẹ̀-èdè mìíràn bẹ̀nẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó múlé tí wájú Cameroon náà àmọ́ bóyá ṣe lọ́hùn àwọn tó bá tún súnmọ́ gbogbo wọn náà wọn á tún retí wọn náà sọ tó ẹ̀jẹ̀ ń délé agbára tí n bá padà dé hmm, n ta fẹ́ pẹ̀kẹ́lù pàtàkì ìwà ìwé ẹ̀rí pàtàkì ìwà ìwé ẹ̀rí òun la máa gbé yẹ̀wò tí n bá padà dé ẹ jẹ́ kí n lọ wo nǹkan tán ní fún ẹ fún mi kẹ́yàrá lè sì wo nǹkan tán ní fún ẹ̀yin náà ẹ má gbàgbé o ẹ bá dowó pọ̀ ọmọ alájẹ ni wá à á sì jọ kọ́mọ lùbọ́ papọ̀ lépa ìdókòwò ẹ kú kalẹ̀ lọ́dẹ lẹ́ẹ̀kan sí. irọ́ ni òótọ́ ni wọ́n ní pé tọ́jú ìwà rẹ ọ̀rẹ́ mi ọ̀làmọ́sí lọ nílé ẹni hmm. ìyẹn nìkan tí à ń kọ́ nígbà tí wọ́n fi nígbà tá a wà ní ilé ẹ̀kọ́ nígbà tá a kéré èmi ò rò pé bóyá rú ẹ̀ tẹ̀ tó ń wà mọ́ báyìí bó bá tẹ̀ jẹ́ pé ó wà lára àwọn tí a jọ gbọ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tá a jọ kọ́ irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ tá a jọ sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tá a jọ fi ojú wa lérú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mélòó nínú wa la tọ́jú ìwà wa ìwà náà ni ó la máa gbé débi kíni ìwé ẹ̀rí nígbà tá a wà nílé ẹ̀kọ́ ìwé ẹ̀rí pé oríṣiríṣi tá a bá sọ nípa ìwé ẹ̀rí tí mo fẹ́ sọ lórí ètò ká lónìí ó ní ṣe pẹ̀lú ìwà wa ìwé ẹ̀rí kan ni ìwà wa ìwé ẹ̀rí kan ni tọ́wọ́ ni pé ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde ibi tá a àkọ́kọ́ ẹ̀kọ́ àkọ́kọ́ tí gbogbo wa pátápátá tá a kọ́kọ́ ní tá a kọ́kọ́ mọ̀ òní inú ilé látara tani látara ìyá wa látara ìyá wa ara òbí ṣùgbọ́n ìyá lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wà lẹ́kọ̀ọ́ torí ńgbà táwa náà kéré àmọ́ wọ́n gbà táwa náà ti di ẹni kìbá ẹṣọ́ ti yé yín tọmọ bá ń tó bá ń ta bá ń fọmọ ní oúnjẹ a wa ọmọ mi àwò wá báyìí a kò ẹ ẹ ó bá fẹyín sí báyìí tó bá ní ọmọ kékeré ni ẹ filẹ̀ ọkàn ó ṣèyẹn ni o tó bá tún dọ̀la àtúnṣe tó jù bẹ́ẹ̀ lọ tàbí ẹgbẹ́ dání ó ń wò yín báyìí ó dẹ̀ mọ́ mọ́tọ̀ sí lára ó ṣẹ̀yọ́ sí i lára ẹ filẹ̀ ọmọ kékeré ni kò tí ì mọ̀ mo sọ pé ilé ni àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ ta ló kọ́ ọmọdé bó ṣe ń bú èébú ìyẹn ni ẹ̀kọ́ tó tún kọ́ ní agbègbè kó tó wá lọ sí ilé ìwé ìwé ẹ̀rí là ń sọ̀rọ̀ dípẹ́ ìwé ẹ̀rí ìtagbà láti inú ilé báwo la ṣe ń lò ọmọ mi kò mọ ọ̀rọ̀ sọ tí ọmọ mi bá sọ̀rọ̀ ságbàlagbà báyìí níṣojú yín á lóun gbàgbẹ́rẹ́ o kò sí tó kàn ń kò sí kinní kan ó ti yá ju lọ́pọ̀ sí oríṣiríṣi nǹkan ọmọ mi sì rèé tó níwá rẹ̀lẹ̀ ń gbò bá darapọ̀ máwọn nǹkan wọ́n á tún fún un níwèé ẹ̀rí òmíràn láti kíni láti bẹ̀rẹ̀ sí ń wùwà ọmọ tí ò bá ní ẹ̀kọ́ ilé ó ṣeé ṣe kó bá ẹ̀kọ́ òde lọ ẹ̀kọ́ òde la máa pín sí méjì ìyẹn ni pé bóyá à ń báyàn rìn à ń kọ́wọ́ rìn ibi tá a ti ń ṣiṣẹ́ ìyẹn bẹ́ẹ̀ ìyẹn ni ó wà láàárín ẹ̀kọ́ tiléèwé tá a bá lọ ìwé ẹ̀rí tán fún wa ìwé ẹ̀rí tá a bá gbà ní iléèwé tí wọ́n fún wa tá a bá wo ti ìwé ẹ̀rí yìí bàbá hmm, fi a máa ń dáwàdà kan láàrin ara wa àwọn tagogẹ́ ṣàwáwù kan náà mo máa ń sọ yìí pé gbogbo èèyàn ló pass out nílé ìwé ń tòótọ́ ṣùgbọ́n ìwé ẹ̀rí tó fi pass out mélòó ló lè ná jáde pé ìwé ẹ̀rí òun lélẹ̀ mélòó nínú wa ẹlòmíì nígbà tí ìwé ẹ̀rí tó jáde sí lọ́wọ́ ó gbìyànjú láti ṣe àtúnṣe láyé lóde òní ó lè ta kàngbọ̀n láàrin àwọn akẹgbẹ́ ẹ̀ mo rántí gbà kan èèyàn kan nígbà tó ń ṣe tó ń ṣe WAEC ọlọ́run jẹ́ kí irú àwa ẹ̀ka ní ìrírí irú ẹ̀ ẹlòmíì ní òun ṣe WAEC lẹ́ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà kóun tó yege níbẹ̀ ńgbà yẹn wá ní ó lè jẹ́ pé sọ́bjẹ́tì kan ní oníjó ráyè lọ bóyá pass mass kò kò kò pass english ohun tó ti fẹ́ lọ ṣe yunifásitì wọn ló gbọ́dọ̀ ní méjèèjì èmi wọn ṣáà ní ìkọkọ mi ò lè ní english ò lè ní maths ẹ̀kọ́ tó fẹ́ lọ kọ́ gan kó jẹ́ pé biology gangan gangan gan àárín gbùngbùn ẹni kó mọ̀ ní biology ẹlòmíì lè jẹ́ government ẹlòmíì lè jẹ́ history gbogbo nǹkan báyìí ló ń ẹlòmíì ló ń ṣe ó fọdún márùn-ún ṣe waec kí neco tó dé à ń sọ nípa ìwé ẹ̀rí ẹlòmíín ṣàtúnṣe o tó sì jẹ́ pé ó kàwé ó yege ó sì fi ṣiṣẹ́ iṣẹ́ náà sì pé ó ní lọ́wọ́ ó fi ń jẹun láyé òde òní irú ọ̀pọ̀lọpọ̀ míì báyìí wọ́n ti ń dọ́gbọ́n sí fáwọn ọmọ tiwọn irú ọgbọ́n wo náà ń dá sí i mo rántí gbà yẹn ọ̀nà special center tàbí kan ní machineries wọ́n máa gba èèyàn tó máa lọ bá ọmọ wọn kọ́ ìdánwò oníwèé mẹ́wàá ìgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ayé ẹ̀rọ ìgbàlódé ó dàbí pé ayé òòjọ́ ọmọláyé òde òní fọ́tò ẹ̀ báyìí ló máa hàn ń bẹ̀ torí nǹkan tó fẹ́ fi kọ̀wé àti jáàmù náà gbogbo ẹ̀ fọ́tò ẹ̀ ló máa hàn ń nígbà tán bá ń wò tó wá rí i pé à Adéjọkẹ́ dúdú ni ẹ̀ ẹni tó wà nínú kínní àyìnrín ni ó jẹ́ wá ti bá kó pápọ̀ kínní kan nǹkan tí mò ń sọ ó yẹ yín èmi ò lè báyọ̀ ṣe o torí mi bá wọn ṣe rí mi lè bá wọn ṣe ó tiẹ̀ ti late ó ti over late gan kí ló máa kírú mi láyé <laughs> ńgbà mo kéré gan mi báyọ̀ ṣe ẹ jẹ́ ká fi ibẹ̀ kọ́là ń lọ ètò tó dàbí ẹ̀ ni pé ẹlòmíì tó jẹ́ pé ó ṣe ètò bọ́ọ̀mù ẹ̀ ṣe máa wọlé ìwé ọ̀pọ̀lọpọ̀ wọn láyé òde òní wọ́n ṣiṣẹ́ o takuntakun dé ipò tí wọ́n wà nípa pọ́n kàwé wọ́n yàn wọ́n yanjú nípa ìwé wọn ṣùgbọ́n ọmọ títí wọn wọ́n dọ́gbọ́n sí i ohun tó wáá fà á ni òye wa ìwé ẹ̀rí ṣé ọ̀rọ̀ àti ṣiṣẹ́ yìí náà ló fọ̀ pé tó o bá níwèé ẹ̀rí wọn lè gbà ẹ́ síṣẹ́ èèyàn kan ti sọ rí ó ní pé àwọn èèyàn mi tí wọ́n wà lókè òkun wọ́n ní a ti ń fi ìdánwò a ti wà over examined examined over examined ní nàìjíríà <laughs> pé wọ́n ti dánwàwò dánwàwò kọjá ààlà lórílẹ̀‐èdè nàìjíríà ńgbà tó yẹ pé ọmọ ọdún oṣù látọmọ bíi ọmọ oṣù mẹ́fà àbóṣù méje náà ti ń gbọ́ ọmọ lọ kírẹ́ẹ̀jì kátó mọ kátó wí kátó fọ̀ wọ́n máa fi pọ́dún kà ọdún ọdún mẹ́ta ọdún mẹ́rin ó ti bẹ̀rẹ̀ skul ó níbẹ̀ ọmọ ọmọ ọdún mélòó wọ́n ti ń jí láago mẹ́rin nínú ilé láti wẹ̀ láti múra fún láti lọ léèwé àbí láti lọ bí tó fẹ́ gbé sí torí àwọn òbí fẹ́ lọ bí iṣẹ́ látàrí kèwé ẹ̀rí nígbà tó wọ́n fi pé thirteen years ọmọ ti parí secondary school Ah, ọmọ mi ti gbàwé ẹ̀rí ó ti ní kinní kan ó lọ gbogbo ẹ̀ nígbà tó bá wá dọjọ́ ọ̀la ẹ̀kọ́ tó yẹ kọ́ ọmọ kọ́ kó tó di pé ó lọ kàwé ó ti skip ẹ̀ ó ti fò ó ọ̀pọ̀lọpọ̀ gbà ìgboro ló wà wákàtí mélòó ló lò lépẹ̀ láwọn òbí ẹ̀ <clears throat> látàdí pé kí ni ọmọ yẹn ti fẹ́ parí iléèwé tọ́nbá yẹn ti wá parí iléèwé náà ńkọ́ kí ni nǹkan tó fẹ́ lọ ṣe àwọn mìíràn ti bọ́mọ wọn wáṣẹ́ sílẹ̀ kó tó parí iléèwé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ láyé òde òní òbí wọn bá wọn wáṣẹ́ sílẹ̀ ṣe rí nígbà tí ọ̀rọ̀ àgùnbánirọ̀ bẹ̀rẹ̀ yunifásitì mélòó ló wà lórílẹ̀‐èdè nàìjíríà àwọn èsì ìgàn ń ṣe àgùnbánirọ̀ ńgbà náà ṣùgbọ́n ńgbà tán ni pé yunifásitì ń pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ gboyè jáde ní yunifásitì wọ́n ti ń pọ̀ wọ́n ní kí NCE kó mọ̀ lọ ṣe àgùnbánirọ̀ mọ́ wọ́n gbé sí poli àti yunifásitì ṣùgbọ́n láyé òde òní private university pátápátá gbogbo wọn náà ń kọ́ ọmọ jáde láti ibẹ̀ state university ọmọ ń jáde láti ibẹ̀ federal university ọmọ ń jáde láti ibẹ̀ ló wá di pé ó tàkókò kan àwọn iléeṣẹ́ gan ò fẹ́ gba kọ́pà mọ́ agùnbánirọ̀ wọn láwọn ò fẹ́ wọn á ti pọ̀ jù eléyìí ló mú kí ìjọba tún pa aláṣẹ pé àti ẹ̀wọ̀n bóyá gazette ẹ̀ ní àlesọ wípé kò sí iléeṣẹ́ ìjọba kankan tó gbọ́dọ̀ sọ pé òun ò gba kọ́pà àgùnbánirọ̀ pé tán bá ti ń ṣe kán máa kó wọn lọ iléèwé kan lọ́ọ́ máa kọ́ wọn ní iléèwé girama ṣé ọmọ tó jẹ́ pé ńgbà tó wà ní yunifásitì kò bó ṣe wọlé ìwé yunifásitì gan àrèǹjì ni nígbà tó wọlé ìwé yunifásitì gan bó ṣe ń fò lọ́tún ló ń fò lọ́sì Eh, google ni ọpọ́nfà òun náà fi ṣe kíni náà fi ṣe gba assignment wọn ti bá wọn ṣe sílẹ̀ application kan tiẹ̀ tún wà ọlọ́run bá ń gbọ́ tó bá kọ òyìnbó tó bá ṣìtẹ̀ tó bá ti gbé sórí application yẹn tó bá ti ní kó rewrite ó máa bẹ́ẹ̀ tún kọ ni nítorí kíkọ máa wà full stop wà capital letter gbogbo ẹ̀ ló máa bẹ́ẹ̀ ṣe nígínnígí a sì yà copy and paste àwa ni kò lọ́ máa ń kọ́ àwọn ọmọ iléèwé látàrí kéde ìwé ẹ̀rí tọmọ fẹ́ gbà àwọn iléeṣẹ́ aládàáni iléèwé aládàáni ó dàbí pé àwọn ò tiẹ̀ fààyè gba kí kọ́pà máa wá síbẹ̀ ṣùgbọ́n àwọn tìjọba wọn kàn rọ wọn dà síbẹ̀ ni àwọn ọmọ tí ẹ̀sìn nìkan lọ ṣe àgùnbánirọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ náà wọn gan méje sí ni tí n bá rí bẹ́ẹ̀ lómi bá jókòó wọ́rọ́wọ́ báyìí ẹ rò pé wọ́n bá wí a ní pé àwọn èèyàn ń sáré eh, wọ́n ń sáré kẹ̀kẹ́ wọ́n ń kọlu mọ́tò àbáná wọ́n ń sáré alùpùpù wọ́n ń kọlu tírélà láyé òde òní lórí kíni tá a bá ti gbàgbé ẹ̀rí afẹ́fẹ́ ṣiṣẹ́ ká lè jẹ́yàn ká lè lówó lọ́wọ́ eh, lára àwọn tí wọ́n bá wa sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá láyàjọ ọjọ́ olùkọ́ wọ́n sọ kinní kan yẹn bàbá wa wọ́n sọ kinní kan tó dùn mọ́ mi nú wọ́n ní iṣẹ́ olùkọ́ iṣẹ́ àánú ni ọ̀pọ̀lọpọ̀ tó ń rọ́ sí ẹnu iṣẹ́ olùkọ́ lóde òní ṣé wọ́n rí iṣẹ́ olùkọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ àánú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gba iṣẹ́ dókítà ẹ̀tọ́ lọ kẹ́kọ̀ọ́ mọ́ṣẹ́ kẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́mọṣẹ́ dókítà ìṣègùn ti òyìnbó tí wọ́n bá jáde kí ni pàtàkì ìdí tí wọ́n fi lọ síbẹ̀ hmm, wọ́n ṣàfẹ́ gbàgbé ẹ̀rí jáde ọmọ míì táwọn òbí ẹ̀ ni mo rí ẹ̀ yẹ pé medical doctor ni medicine ló ṣe ní yunifásitì lónìí insurance broker ni ó nípa àwọn òbí náà ní kò lọ ṣe mẹ́sìn èyí tó yàn láàyò òun ló mú ibi tí mo mọ̀rọ̀ gan lọ nìyẹn tábà ní kọ́mọ wa kó ṣàkàwé tipátipá a ní pé ìwé a ní pé ẹ̀kọ́ kò dára wọ́n ní ẹ̀kọ́ dára púpọ̀ ẹ̀kọ́ ló láyé tàwa iṣẹ́ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ìwé ẹ̀rí tá a fẹ́ gbà ṣé ó ń ṣe wá láǹfààní àbí ó ń ṣe aráàlú láǹfààní ṣé torí tara tiwa ni àbí nítorí tara àlú tó fi di pé bẹ́ẹ̀ bá fẹ́ ṣe nǹkan kan lónìí kò sẹ́ni tí ò ṣetán láti parọ́ irú ìwé ẹ̀rí tó ní ṣùgbọ́n tó bá fẹ́ parọ́ irú ìwé ẹ̀rí tó ní ó yẹ kó mọ ibi tí irú ilé ìwé tó fẹ́ fi ṣèparọ́ fún bóyá ń sìn ó lọ sí Abijio University àbí Abidjo Secondary School kò sí ọ̀pọ̀lọpọ̀ òfẹ́ wádìí bóyá ọ̀la kìnnìkan ṣùgbọ́n tó bá bẹ́ síta kò ṣeé ṣe kí ẹni tó fẹ́ parọ́ òun ẹ̀rí tí ò lọ sí Queen's secondary school àbí Queen's grammar school kó wá ní òun lọ sí Queen's ha ó ti kọjá ìyẹ o tàbá ń tí ayọ̀ ó ti kọjá ìyẹ nítorí túmọ̀ sí pé iléèwé tí wọn bá fẹ́ fi parọ́ ipò òun lọ a jẹ́ iléèwé tí kò hàn dé kò hàn ta ọ̀pọ̀lọpọ̀ gòun fẹ́ sọ iléèwé tí òun lọ bí àpẹẹrẹ ń sàn kan tán lọ sí. Si, ìjà wáyà grammar school àbí grammar school àbí high school wọ́n fẹ́ sọ ọ́ torí ipò tí wọ́n wà ẹ ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé wọ́n ti ẹ̀ bìkítà iléèwé ọ̀kọ́ ọ̀fẹ́ làwọn lọ èkọ́sìn grammar school ni mo lọ bẹ́ẹ̀ ni o ìgbàyè high school ìgbàyè community high school bẹ́ẹ̀ ni ìlú wo tún lọ́wọ́ ń bẹ̀ náà <laughs> ayétòrò nípínlẹ̀ Ondo ibẹ̀ ni mo lọ àwọn kan ṣe tán láti sọ pé ilé ìwé báyìí ni mo lọ tí ó sì tì wọ́n lójú tí wọ́n sì ń sọ nítorí pé ilé ẹ̀kọ́ wọn sátífíkẹ́ẹ̀tì wọn tán gbé dání ó jọ wọn lójú ṣùgbọ́n àwọn kan àwọn míì tó jẹ́ pé wọ́n lọ sí King's College gan wọ́n wà ní ipò tí ọmọ mìíràn tó jẹ́ pé Abijio Secondary School ló lọ láyé òde òní wọn wà ní ipò náà ẹ jẹ́ ká ṣe eré o ẹ jẹ́ ká róore irú ìwé ẹ̀rí wo ló yàn láàyò irú ìwé ẹ̀rí wo ló ń fi hàn fáwọn aráalé fáwọn aráàlú fáwọn ọ̀rẹ́ irú ìwé ẹ̀rí wo ló wù ẹ́ láti gbé dání tá a bá dé ìjọba ọ̀run irú ìwé ẹ̀rí wo ló fẹ́ fi hàn ìwé ẹ̀rí tó ṣe pàtàkì tó ṣe kókó jù ó ní ìwé ẹ̀rí ti kíni títí ọkàn wa ká ṣe dáadáa ká ṣe rere ká ṣe nǹkan tí ó tọ́ ní àkókò tí ó tọ́ fún àwọn tán nílò ẹ̀ tí a bá ṣe é hmm, gbogbo ara máa jẹ́yìn a máa jẹ́jọ́ a máa jíyìn nǹkan tí agbélé ayé ṣe nígbà tá a wà nílé ayé lórí ètò lónìí ọ̀rọ̀ tí ọmọ wòlíì ni mo gbé wá gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ mo léyìn ọmọ wòlíì náà ni èmi wòlíì ọmọ wòlíì ẹ̀yin ọ̀rẹ́ yín tí bá sọ̀rọ̀ fún ẹjẹ́ tó yẹ ẹjẹ́ yà gbà bẹ́ẹ̀ òun ni mo wá sórí ètò torí pé ní ọjọ́ ìsinmi mo ti gba ìmísí wòlíì ìmísí wòlíì yẹn ni mo gbé wá sórí ètò ní ti ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ ká máa jẹ̀gbádùn ètò ká ṣàlàyé ẹ darapọ̀ mú wa lóòrèkóòrè tá a bá ti wá sórí afẹ́fẹ́ ìgbádùn yín òun ló jẹ wá lógún ó dá mi lójú pé èmi àti ẹ̀yin àti bomi ọgbọ́n mu àti rí ẹ̀kọ́ kan àbí èkejì kọ́ ìwé ẹ̀rí náà ń gbé kiri o ti dókítà tí ò kọ́ṣẹ́ ìṣègùn ní abẹ tó sì bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ abẹ hmm, ìwé ẹ̀rí ni o òun náà ló dùn tó gbé dání ẹ ká dẹ́kun àti máa gbé ìwé ẹ̀rí sókè ju nǹkan tí ó yẹ kí a ṣe lọ pàtàkì ni ìwé ẹ̀rí nítòótọ́ ṣùgbọ́n ojúlówó ẹ̀ òun ló yẹ ká mú dání ojúlówó ìwé ẹ̀rí òun ni ẹ̀rí ọkàn kì í ṣe tí mo fẹ́ jẹ nìkan ló yẹ ká mú gẹ́gẹ́ bí ìwé ẹ̀rí ní ọ̀kúnkúndùn mi ò ní rí jù báyìí lọ lórí ètò Ká Ṣàlàyé lágbára Ọlọ́run Elédùmarè mú lọ lónìí pẹ̀lú àṣẹ màá tún padà wá mo wá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín lórúkọ olóòtú mi èmi náà lólóòtú ara mi lórúkọ atọ́kùn èmi náà látọ́kùn lórúkọ ayàwòrán mi èmi ìṣe ìwòdó wà nù wọn náà àti ẹni tó ń po ohùn mi pọ̀ àti àwòrán mi pọ̀ òun náà ni ìtàn mi wá ní àwa tún máa lórí ètò Ká ní Kaftan television ti yorùbá túmọ̀ mọ̀pọ̀ ní wa àwọn òṣè fọ́ọ̀mà túmọ̀ ni láǹkì ìpè ẹ̀ ṣe púpọ̀ púpọ̀ fún ìfẹ́ tẹ̀ ní sí wa níṣẹ́ Kaftan television àti ká ṣàlàyé ètò yorùbá pàtàkì pété àti bomi ọgbọ́n wò lóòrèkóòrè mo dágbére pé ó dìgbà kan náà. a ṣàlàyé fún wọn a ṣàlàyé fún wọn